gbà mú ọ̀ràn kọ̀ọ̀rán kí ni tọ̀ ìbà nìkan kí ọ̀ràn o bọ́lọ̀ ti ní kí a rí sínú àwẹ̀ yìí kọ̀ bá dá ní mọ́ṣálásí kọ̀ọ̀kan pàtàkì jùlọ àwátá bá jẹ́ ìmáàmù ká organize bí dáwọ́rà bí kọ́ọ̀sì wọ́n a máa se kọ́dà ní maka nílò anẹ́bà muhammadu sallallahu alaihi wasallam wọ́n a máa se kọ́dà ní madina kọ́dà wọ́n ń se ní madina nísìn fáwọn tó bá wá ń múra lẹ́nu ọ̀sẹ̀ kan ohun ẹni ọba nìkan se tí ó sì àhàn rẹ̀ ó dúó kọ́dà bó se tí ọmọ fi kírun náà yọ ọmọ báwa náà bá lè gbìyànjú eléyìí ọlọ́sẹ̀ kan ni di àlfà àmọ́kẹ́yàn ọmọ ọlọ́run ọba ara ń tàà sí fi ń sin lọ́run ọ̀nìká kírùn bẹ́yìn ọba sí kírùn àfikọ́mọ́ alkùnrin kẹrí mọ́ká o pàtàkì jùlọ sọ́rọ̀tul fatiha tọ́rọ annabi wa muhammad sallallahu alaihi wasallam annabi ni la salata liman lam yaqra bi fatihatil kitab ẹni tí ó ké fatiha kò nírun o mọ́ wá níjọ́ ta annabi ń sọ hadithi yìí irú fatiha wo la annabi ń wí se fatiha tí annabi mọ́ àbí fatiha tí ọgbọ́rí ọ̀dájú pé fàtí àtànẹ́bì ń wíjọ náà òun ní bó ti ké fáwọn sọ̀hábẹ̀ rẹ̀ ọ̀dọ́wọ́nùlọ́yìn aléhìm ẹ̀dàkùn ẹmẹ́jà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون نعم تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون tilka ummatun qad khalat Olúwa sọ tàn annabi Ibrahim alayhi salatu wassalam Olúwa fún wa nírò nípa àwọn ọmọ àtàrọmọdọ́mọ annabi Ibrahim na'budu ilahaka wa ilaha abaika Ibrahim wa Ismail wa Ishaq Olúwa lẹ́wàá rí gbogbo wọn bá ti kà ni àtànẹ́bí ibrahim àtàwọn ọmọ rẹ̀ àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ tílka ummatun alìummakan làwọn náà o tílka ummatun alìummakan òun làwọn náà kọ́dìkọ́lát wọ́n ti se tí wọn wọ́n ti lọ tílka ummatun kọ́dìkọ́lát ẹlákùnbọ́lọ̀ ń bá ń sọ fún yàn pé àwọn kan ti lọ sẹ́mùkọ́ yẹ kó ń làáká iná ọmọ pé òwe ni pé ìwọ náà lọ bọ́lọ̀n ti sẹ̀dá ayénu tílka ummatun ọlọ́run pè làáká ìwà ń bí asọ̀tà nabi ibrahim fún yí asọ̀tà nabi ismail asọ̀tì ishaq asọ̀tì yakub ẹmọ wá bèèrè ayín páwọn dà kọ̀dì kọlẹ̀t àwọn ti se ń ta ní wọn ó se lórílẹ̀ ayé wọn ti lọ bẹ́yìn inú ó ti lọ ọmọ annabi adama wà sí ńláńlá lélé yìí ọlọ́run ọ̀dá ayé yìí pẹ́ nìkan ma bẹ̀m̀bẹ̀ lọ gbére bọ́bá pé ó séèsè bẹ́ẹ̀ ni annabuwa muhammad sallallahu alaihi wasallam àbábá aláyé sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹja kẹ́kọ̀ọ́ látara kalima yìí olúwa láwọn tá ń wí fún yíò kọ́dì college wọ́n ti se tí ọ̀kan àwọn salaf rahimahumullahu ta'ala wọ́n lọ pàdé ẹnìkan jọ kan ọwá bí pé kam'imuruka ẹ̀tọ́ ọmọ ọdún mélòó báyìí òun wá ń sọ ń sọ ìyẹn gan mínsì ń lóhun dúpẹ́ lọ́dọ̀ ni wọ́n ń sọ fẹ́ ni wọ́n ah ti tó o ah, ti tó ọmọ ọdún báyìí ẹ pé alfa yíwí fún náà wà sáájú dáadáa mundu sitina aman tasiru ila alqabr tushiku an tasil látọgọ́tọ̀ ọdún lò jí rìn lọ sàárè ó ti fẹ́ débẹ̀ torí bó ti rínú gbogbo ọjọ́ tíyàn bá ń kà pé mo díye báyìí ìtúnmẹ̀ ní pókúye báyìí tó dé sàárè ìwọ ni wọ́n ń pé di iye báyìí nídàkejì rẹ̀ ó se gíní òkúyè báyìí gbogbo ẹni tí ń gé kéèkì tí ń pè ń fọ́tò at the age of 60 70 kọ́dà birthday 80 ń bẹ ibi èyàn bá rìn lọ tí ń rìn towards a goal ní tààfà yìí ń wínú gbogbo wa níjọ wọn bá ti bíyàn ibìkan náà là ń lọ ìgbà tó ń kálukó débi tí ẹ̀ lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ àfáà yìí ní a ah, látọgọ́tọ̀ ọdún ló ti rìn lọ bìkan o ti fẹ́ débẹ̀ ìrìn tẹ́yàn bá rìn lóòtọ́ fún ọgọ́tọ̀ ọdún ẹ̀dàkùn olúwarán wa létí o tílka umma tó ń kọ́dìkọ́dà àwọn kan lásọ yí o àwọn dà lónìí wọ́n wa mọ ni kọ̀bá tí ọ̀rọ̀ yẹn àbá tí mọ rírì rẹ̀ wọ́n lọ láha ma kásàbájì tilka ummatun kọ́dì kọ́lá àwọn àjọ ta dákọ fún yìí alìúmà kan làwọn náà wọ́n gbáyé bẹ́yìn náà ti gbé wọ́n fẹ́yàwó bẹ́ẹ̀ ti fẹ́ wọ́n bí ma bẹ́ẹ̀ ti bí wọ́n lówó bẹ́yìn náà ti ní tòun ti bẹ́ẹ̀ náà kọ́dì kọ́lá wọ́n kó ngbàtásíkò tí wọ́n tó púpọ̀ tí wọ́n sì kú náà láhá máa kásàbá wọ́n lọ lè fèsì tí wọ́n gbáyé sí ìyẹn ni kí ó bá ipé èyàn kàn kú tó sì parí ibẹ̀ ni ọrọrun ó ti wo ṣe pé ó bá ti pàjúdé ọ̀tán náà nù ọlọ́ni ọ̀tán ò láhá máa kásàbá in tó jẹ́ ti wọn lónìí tí wọ́n ń gbádùn bí lárúbá bá ní láhá ìtúnmẹ̀ ní tẹ́yàn ń gbádùn bí lárúbáwá bá ní àlẹ́ìhá ìtúnmẹ́ ní tọ́ dọ́ràn sí ìyàn lọ́rùn gbogbo ẹ̀nà lọ máa nábi adáma ó sì ní àmọ́ ń bí olúwa ń sọ pé làá má kàsà ẹ̀rí tí wọ́n ń gbádùn bí tí wọ́n wà nísìn iṣẹ́ ọwọ́ wọn ni làá má kàsà bẹ̀ bí wọ́n bá ń gbádùn kankan bí táwọn wà lónìí kò sí tí wọ́n ń gbádùn tayọ ìṣẹ́ ọwọ́ wọn lọ wálàkún maka sábẹ̀tún ẹ̀yìn tàà sí ń pàtàn fún tẹ́ ń gbọ́ yìí náà tẹ́yìn náà bá di tílkà ó tó ń kọ̀dì in títí derive nínú sí ọwọ́ òun làwọn alfáà fi mọ́ pé àdúwà nìkan ò gbéyàn wà lè jẹ́nà o èpè ò sì gbéyàn wọná ya wọ́n sé pè fún kọ́dà iná lọ́wọ́ ọya síṣẹ́ náà ni pé yẹn sì sàdúà pé lójoojúmọ́ ẹ ma wá sàdúà fún un bóhun bá ti kú kọ́dà lómi ó se wà sí yàkalẹ̀ kùránì kọ̀ọ̀kan ẹ ma sọ̀kalẹ̀ làá ma kẹsàbà bọ́ bá síṣẹ́ alkùránì ò lè gbádùn torí olúwa ní làá ma kẹsàbà tí yẹn bá se ní ọgbà ọ̀rọ̀ tọ́lọ́nà ọlọ́run sì fẹ́ jàrí ẹ̀dá ọ̀rọ̀ àwọn ànábí ọlọ́run gbogbo eléyìí a ò sì wí fún wa tẹ́lẹ̀ àbá ti múra a mọ̀ pé bíyàn torí ẹ̀ fi ránwà nẹ́bí ọlọ́run òfìtíra àrán wọn annabuwa muhammad sallallahu alaihi wasallam òun ló fi eléyìí tí ń ké fún yìí ran annabi sì ké láti tó lélẹ́gbẹ̀rún ọdún ó gba àwọn tó jogún annabi náà wọ́n ń ké wọ́n tó máa ké ìlà yóò milk yàmà àmọ́ ẹ̀dọ́ bá ní ẹfì ìhúnlẹ̀ bó ti wọ́n lọ wọ́n gbáyé ọlọ́run ó fi òun náà se ń tó wù torí náà tílka ummatun kọ́dìkọ́dà àwọn tàà ń dápọ̀ fún yìí bẹba bèèrè kébò wọ́n wà wọ́n ti lọ o lílọ tí wọ́n wá lọ làá ma kàsàbà bí wọ́n bá ń gbádùn kan ní ìsẹ̀ tí wọ́n se ẹ̀yìn náà sì ní wálàkún ma kàsàbà ní ẹ̀yìn náà bá dé kọ̀dì khalat lẹ́yìn náà bá ní gbádùn kan tẹ́ gbá in tó jẹ́ gbá ní mọ́ kàsábé tún ìsẹ́tẹ̀ gbáyé se òun là nẹ́bùwa mohamed sallallahu alaihi wasallam tún tú fún wa lọ́nà bòmí ànábi ọ́sàlàyé rẹ̀ tó yé wa púpọ̀ nínú hadithi kan ẹni sí ọwọ́ rẹ̀ bá pè lérú ẹ̀yìn ibi wọ́n ti bí ò lè pé ọgbọ́ wájú pàánàbì ti wínú ẹni sí ọwọ́ rẹ̀ bá se pé kọ wà lẹ́yìn ni torí báyìí ẹni báyìí ló bí mi àbíbí báyìí wọ́n ti bí mi ànẹ́bì nílam yóò sọ́rọ̀ ìbí hí nẹ́sàbò kò lè tí síwájú ìyẹn ni pé ni ọ bá wùwà náà ibi wọ́n ti bí àbẹ́ni ó bí kò lè mú wà lè náà annabi ló wíbẹ̀ sallallahu ala'uwa in tún ma láha ma kẹsàbà wàlá kún ma kẹsàbà èyí ò nìkan kọ́ practically annabi wá pé ọmọ bíbí inú rẹ̀ tó rẹ́ni tí ó bá máa tan rẹ̀ kọ́ mọ̀ pé òun tanra àwọn látayé ni ààbí ah, wọ́n ti bí àwọn àgbàlagbà ti ṣiṣẹ́ annabi ọlọ́run adagba muhammad sallallahu alaihi wasallam ó pe ọmọ bíbí inú rẹ̀ fatimatu bintu muhammadin sallallahu alaihi wasallam injọ yìí àwọn tá annabi pe pọ̀ annabi wo ta ló kú nínú àwọn ẹ̀gbọ́n àbábúrò bàbá àwọn kò sí nǹkan kan ìyànjú báhùn náà lọ annabi ò ní bàbá láyé mọ́ annabi rántí ẹni tó jẹ́gbọ́n àbábúrò bàbá rẹ̀ tá ń pè ní kíní sọfíyà anábìlẹ́yìn lẹ́kù tẹ́ lè máa wò pé ní àbọ́jìlè wọ́n dàrú tó ẹbáyé ẹ̀wà lè àbúrò bàbá rẹ̀ àbí fátímà gbá ẹbí bàbá tèmi ní kílà nẹ́bì ń wí fún àwọn jọ náà sàlí ní mẹ́màálí ma'arad ya fátímà tàbí ta muhammadin rẹ̀ fátímà ọmọ eh sàlí ní mẹ́màálí bí mo ti lówó mọ̀ iná bó ti mọ̀ iná gbogbo ń tọ́ bá fẹ́ bí mí kí n fún ọ lópin ìgbà tí mo wà láyé tí wọ́n náà ń bẹ láyé fa inni la ogni anki mina lọ́hì ṣe à wọn ní lágbára nǹkan kan fún ọ wájú ọlọ́run ń wí báhùn annabuwa muhammadu sallallahu alaihi ọmọ rẹ̀ tọ́ fẹ́ràn fàtímàtò rọ́bí allahu ta'ala anha pàtà ah, nẹ́bí ọba wá tan ọmọ bíbí inú rẹ̀ gbogbo ẹni ọba tan rẹ̀ àbọ́tán mẹ́ ọ̀tàn fórí ààrẹ o anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam nù bó ti se pẹ̀lú ọmọ tí ẹnu torí pé anẹ́bí kò gbọ́dọ̀ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ áyà ni làá máa kásàbàtì wọ́lẹ̀kún máa kásàbàtì kódò olúwo dó wàlá túsàlúnà àmà kàánú ya àmàlú ẹ̀yìn tí a ń pìtà wọn fún yìí látúsàlún ọlọ́run ò ní ibi àmà kàánú ya àmàlú kí làwọn gbáyé ṣe kò sí ń tọ́kan ti yìn mọ̀ fún mú mú kálàfà rẹ̀ ń bẹ̀ ò ní olúwò ní bí ẹ̀yìn ní tí wọ́n se kò sí ní bí àwọn náà mafomul mọ̀kálàfàánù kò ní bí àwọn náà pé ìtẹ́yìn náà se wà látẹ́ zero wá zero tún wó zero okùrọ̀ annabi tún ma yà yí lọ́nà mìíràn sallallahu alaihi wasallam annabi rí arákùnrin kan náà àwọn sọ̀hábé rẹ̀ ọwá rẹ̀ nìkan pẹ̀lú rẹ̀ tọ́jọ bí ọmọ rẹ̀ annabi tún wá ń bí pé manhada àtàlélé ah, ìjímọ̀ orí pẹ̀lú ọ̀nà àwọ̀ ìbìnì ọwá sọ ti yànrà ti yànrà gbá ah, ọmọ mi ní ah, ànábì ní amáwàláhì fa iná hùlá yẹ jìnì àlẹ́íká wà látà jìnì àlẹ́ ọmọ rẹ ni ọmọ rẹ yóò mọ̀ yà fẹ́rù ìlmọ́rùn-ún min akhi wa ummihi yawma yafirru almar'u min akhi nan wa ummihi wa abihi wa sahibatihi wa bani kilo le to baun yafirru almar'u min akhi ọmọ ìyá ọ̀dọ́gì ara wọn pé à dákùn fèsì tí ẹ kí n fèsì tèmi yẹ̀fẹ́rù yọ́ sàfún yọ́ gbígbà tí ò rí i

wàsọ́ ìbá ti yìí gbogbo ẹni tí ìyàwó múlọ gúnkè tó múlọ mú mi ọ́sà fún ìyàwó náà jọ náà òun náà sà fún ọ ìyàwó tó sọ ọdọ lórí ibú láyé torípẹ̀ bímọ èyí wọn ò sì pé kéyàn ó bí ẹni ọlọ́run ọba kọ mọ́ gbogbo ẹni tí ń bẹ يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما olúwa ní ẹnu tó ń fi ń sọlá ni ẹnu ètò ayé ni ẹni ó wùn òun ó gbùn olóbìnrin bí ẹni ohun òun ó gbọ́n lọ́kùnrin bí ẹni ohun òun ó ní ó bí méjèèjì bọ́bá bọ́kùnrin yóò bọ́bìnrin wáyẹ jẹ́ alùmọ́ni ẹ̀ṣẹ́ ó àkìmà ẹni ọba sí ohun òun ni ní ọmọ bí rárá olúwa ló wú bẹ́ẹ̀ ọlọ́nkọ́ mọ́ jẹ́ kí a sí rìn gbogbo ẹni ó wà nù kádàrá rẹ̀ pégbà tó lóyún náà nù ni àmó ti sinrin torí tẹ́lómí tó fi ju ọ̀run rẹ̀ nùnú yọba máa láago ọ̀nà kọ́dà ilomi ó dì àjọ ẹ̀dàkùn ẹjá mọ̀ pé tọ́lọ̀wọ̀ bá kọ máyàn kò lè jẹ́ ti ẹ̀ padà àmá kíyàn ọmọ torí ayé ojú alìkìyà mọ́nà èyí ń la ń ké fúnra wa torí pé ìjú alìkìyà mọ́nà kò pé kíyàn ọráyé kò pé kíyàn ọráyé bọ́lọ̀ bá kọ́ pé kò ní rí tí ọ wà di méjì yóò lúsí ayé yóò lúsí alìkìyà mọ́ ọlọ́nkọ́ sọ wa mẹ́ ọmọ ọmọ ọmọ ọlọ́lọ́mọ yọ ọmọ ń torí pé olówó òun ló sí àwọn òbí rẹ̀ lọ́nà nígbà tóhun ti sọnù òun ní sin àwọn náà ní gbọ́bù káàtà àwọn ọlọ́run ní gbọ́bù káàtà yí òun kọ́ ọlọ́lọ́mọ pé ọ yàwùmà ìdìn ṣáànún yógìnì in ti mo wílẹ̀ kanú kèése pé bàbá ọmọ mọ́má kèése pé yọ ọmọ mẹ́ẹ̀má kèése pọ́kọ̀ fẹ́ràn ìyàwó rẹ̀ máa àmá lè kó lè mrí ìmìnhùn yàwùmà ìdìn ṣáànún yógìnì tó ń kálukó tó gbéjọ náà tó ń kálukó tó kò ní àrántà nẹ́bí se ń ròyìn alkiyama ni pé àwọn èèyàn ó dìde lálkiyama bá ti bí wọn bí wọn ti wáyé ní òhò ìyá ńlá wa aisha wa ké pé a arrijalu wan nisa yanzuru ba'dhum ila ba'd àtọkùnrin àtobìnrin ń kàrùkọ́ ma wá wúra wọn nẹ́bí ni aisha al'amuru ajallu min wọ́n náà tí rí ibi tí yíò ti máa sá ayé nǹkan nílé ń gbé ayé o wọ́n máa sọ pé ẹ̀mọ́ wọ́sọ́ àwọn ti ẹ̀mọ́ ayé nù ìṣòro díẹ̀ ta ayé nù yọ́ bẹ́ lómi wọ́n máa alájí ẹ̀mọ́ dé fílà ẹ̀mọ́ ti dé títí àwọn ti ẹ̀mọ́ àti kékeré lè yíò inú ọ̀rọ̀ bí nǹkan bá lè anábi ní jẹ́ pẹ́ nìkan wo òhò ẹnìkan ọ̀ráyé nù lèkúlè mìírín mìírànhùn yàwòmà ìdè ìṣà anon yògùnì kí làwá fi palẹ̀ mọ́ gbogbo ta ń wì láhá mọ́ kàsàbà kò sí májíkì o kò sí dán kan bẹ́ kò sásìrí kan bẹ́ ju pé láhá mọ́ kàsàbà bí a bá fẹ́ gbádùn gbogbo bá ti ló le tó iná ebíjọ iná lọ́lọ́run ní sábà tún yóò zílò àwọn kan wà nù bóòrùn ti lè wó mú ọ̀hán tó ń jọ yìí olówó ní ẹta bògí fáwọn kan wọ́n ọ̀rá bògí lálìkìyà ma wọ́n ètò bẹ̀rẹ̀ ńlá ń bẹ̀ ayé yìí wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ gbogbo tí yàn bá fẹ́ bá lọ́hun láhá ma kàsàbàjì ẹ̀yìn náà wà lákún máa kẹsàbtọ̀ tẹ́yìn náà se ní ọjẹ́ ti yí o kọ́dà wà látús àlúnà àmà kànù ya àmàlù olúwò ní bí ní táwọn tàwí yìí wọ́n sẹlọ́un wọ́n sìn olúwò ní bí bákanáà ẹ̀yìn náà sì sẹlọ́un ẹsẹ̀ kò ní bí àwọn náà wà látàzọrọ̀ wà tún wọ́zọrọ̀ òkọ̀rọ̀ wa aláìsà lil ìnsáni ilá ma sáà bálkùránì tí ma túnmà ara wọn nù torí pọ́ ń gbàgbé lọ́mà nẹ́bí adama bọ́lọ̀n bá wí báyìí yóò tún wí lọ́nà bòmí àtúnwí lọ́nà bòmí bọ́yá bàbá gbàgbé yàyà ọ̀ràn tí ń bẹ̀rùn àmọ́ síbẹ̀ náà púpọ̀ ọmọ nẹ́bí adama ni ọ̀ràn tí ọlọ́pọ̀ láàrin yìí ma kẹsàbájì wà lẹ́kún bá kẹsàbìtún masala ńláńlá kan bẹ̀yìn àyí nínú àwọn masá ìlú la'aqida masá ìlú tawhid nínú ọ̀nà táwọn èèyàn gbà sínà tí wọ́n sí ọ̀rọ̀ ọlọ́ngbọ́ tí wọ́n sì tú láti jọun jọun kó tó kàn wọn òun lọ̀rọ̀ alkọ́dàrá àwọn míì sí bẹ̀m̀bẹ̀ àwọn wíwíkú ìdì síná ẹ̀rọ ma mùsùlùmí kọ́dẹ̀lómí ọmọ sọ lórí rédíò ẹnìkan wí kìníkan jò ní àwọn tí orí sẹ́gi ọlà fún orí wo ní sẹ́gi ọlà fún yẹn gbogbo àwọn àkọ́ ìdù àkídà tí ọ̀ dáadáa nẹ́bí wá kọ́nù àkọsẹ̀ jáyé orí ẹni làwúre gbọ́ ọ̀rọ̀ wọn sọ́rọ̀ tọ́ yẹ kọ́ máa jáde lẹ́nu mọ́mẹ̀ni torí pé ní òpó ìmọ́ ní bá ti kà fúnra wá ń jẹta inú hadithu jibril òun ní kíni wa an tó mẹ́nà bil kọ́dárí khairihi wọ́ṣẹ́rìhì pílà kan nínú pílà imani ó sì wá gba kádàrá gbọ́dọ̀ tún ma wí àwọn ọ̀rọ̀ ránran báyìí àkọsẹ̀ jáyé orí sẹ́gì ọlà fún orí làwúre ìgbẹ̀n tó bá kù ti ń sọrú ilé ìmọ̀pọ́tako imani ò ní òpó kan nínú imani òun nìkan nígbàgbọ́ pé gbogbo ń tí se ọlọ́run ní bẹ̀mẹ́ kádàrà ní jẹ́bẹ̀ and tó mẹ́nà bil kọ́darí kẹ́ìríhì wọ̀ṣẹ̀rì ọdáo kọ̀dáo ọgbọ̀dọ̀gbà pé kádàrà ní gẹ́gẹ́ bí láàkáyọ ma nẹ́bí adama se wá kúrú orísìírísìí láti jọun jọun bí mo ti wí átúnra wọn tí ọgbọ́ yédò ní iná a ma wá fi láàkáyì ti wá wé bọ́rọ̀ tọ́lọ́n ti rí bẹ́ẹ̀ ń tọ́ yẹ tọ́ yẹ kí múmi ni ó jẹ́ òní pé bọ́ bá ronú sọ́rọ̀ ọlọ́run títí tí láká ìrẹ ọ̀bá wá gbé mọ́ kọ wá sọ pé kíni sẹ̀mìrìnà wà àtọ́ ni ọmọ gbé àwọn kankan sí ọlá aká ìpé ó sì rí báyìí anẹ́bì ní bọ́ bá jẹ́ múmi ní torí pé tí ń jẹ́ ìmánìnà alàdínà yóò mìnúnà belhoi gbogbo ìmánì tí ọ bá pé ní àfitẹ́ bá rí báyìí àfitẹ́ bá lè púrúfù rẹ̀ bí sáyẹ́nsì tó gbà ìmánì tí gbéyàn wà lìjọ́nà kan wọ́n bọ́bá ike bẹ́ẹ̀ ni àwọn èèyàn kọ̀sẹ́ tí ó wọ náà ẹ́ bọ́bá ike ọlọ́run sí lẹ́kùn àlìjọ́nà kalẹ̀ síbìkan pé lọ́wọ́ ó sì síná síbìkan náà pé lọ́wọ́ àfẹ́ni ọba yóò lórí ibú yányán ní ọwà nínà ìlówù bọ̀tí tí ń jẹ́ ìmọ̀ni náà ni pé olúwa ní káwọn ànẹ́bí ò jíṣẹ́ fún ọwọ́ òsì rí òsì gbà ipé sẹ lọ́lọ́n lówì torí gbogbo ẹni tí ìwé ẹ̀kọ́ tí wọ́n fẹ́ sọdọ lórí ibú látàrí pé ẹ̀ púrúfù ẹ̀ tẹ́ kò sí ti ń jẹ́ ìmọ̀ni ju al-imanu àwọn nǹkan mí ń bẹ tọ́lọ́run sàánú wa tó ní ká lè rí pé tó jí orí bẹ́ẹ̀ ni àmá àwọn nǹkan bẹ tó se pé ní òfin fún rẹ̀ bí làákà ọ̀bá wá gbé ìmọ̀nú ọ̀rọ̀ ọlọ́run inú súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ọ̀tọ́ sẹ́nu mọ̀mí ní kọ́ ma wá pé ó sì rí báyìí kò fura sí mọ́ni rẹ̀ ní tí rọrọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò fi yé aya kan bẹnu al-qur'an al-karim olúwa ní bẹ́yàn bá dúó dìgbà kan kó tó pò wọ́n ma kírun òun ma gbàwẹ̀ òun gbọ́lọ́ngbọ́ láyá ń fa kò ní wúlò fún bẹ́yàn bá lè lọ dúó tí ó gbàgbọ́ èdè bì fọ́ ọjọ́un in bẹnu al-qur'an bẹ́ yawma ya'ti ba'du ayati rabbika la yanfa'u nafsan imanuha lam takun آمنت من قبل أو كسبت في إيمانها خيرا olúwa lọ́jọ́ kan ń bọ̀ yóò sì dé ọlọ́run ní sọ́rọ̀ kọ mọ́ rí bẹ́ gbogbo ẹn tí ọba gbọ́ ọlọ́run ọba gbọ́ kó tó dìjọ́ náà bọ́bá gbọ́ ọlọ́run gbọ́njọ́ náà kò wúlò mọ́ ìmọ́ni rẹ̀ ọ́dàbí ti fèrè torí ẹjá mọ́ntá ń se o ọ̀rọ̀ yí máa ní ọ̀rọ̀ gbàgbọ́ òun ní kọ gbọ́lọ́run àtàlẹ́bì gbọ́ kọ́dà bó rí kọ́dà bí láàká ìrí ọ̀ká kí ni ó sẹlẹ̀ lọ́jọ́ ta ànẹ́bì ló túnmà áyà yìí áyà pé ńgbà ànẹ́bì ké fáwọn sọ̀hábé pé ọjọ́ kan bẹ́ o bẹ́yàn bá ti gbọ́lọ́ngbọ́ títí di jọun tẹgbẹ́jọun ló dúó dì bọ́bá lóun gbọ́lọ́ngbọ́njọ́ náà kò wúlò máa àwọn sọ̀hábé ní irú ọjọ́ wo nù annabi wá júwe rẹ̀ sallallahu alaihi wasallam annabi ni yau ma tattulo shamsu min magribiha gbogbo ilẹ̀ ma bí òrùn ti ń yọ ẹ̀sì ma bí tí ń ti ń wọ̀ àmúlúwa níjọ́ kan ó dé òun ó yí padà òun ó yọ ń bí tọ́ yẹ kó ti wọ̀ yóò sì lọ wọ̀ ń bí tọ́ yẹ kí ó ti yọ ẹni ọba wá se pé ń gbà tó rí ìlú wá ní ah, àsóòtọ́ wọn wí láàrin àǹfà òun náà sáà ní ìmánu ìmánu ìjọ náà ní wúlò ma àwọn alfáà ní kí ló dé ìyẹn ni pé ní ó ti kò ní ìmánu bilgaibi nù kò sí alàdíná yóò mẹ́nu na bilgaibi ma àwọn tí ń gbántà nẹ́bí ọlọ́run wí fún wọn tó jú wọn ò tó èyí ń ti kó ń gbò orí ìtàn ló tó wá ní amẹ́ntù bí láyá ń kí làkà ìwọ ká nínú ọrọ̀ ẹ̀sìn alhamdulillah èyí tí làákà ìtì ọ̀bá ká ma wà torí pé làákà ìrẹ ọ̀ká ọmọ wá pé kọ̀gbọ̀dọ̀ rí bẹ́ àbóse rí bẹ́ ọtí ọlọ́run ti ẹ̀fà pẹ́rẹ lélẹ̀ fún wa ń sọ fún ẹnìkan tàà jọ ń sọ̀rọ̀ ń jò ní mo ní káti ẹ̀ ti wọnú alkùnrá ní ká mọ́ ti wọnú súnnà kọmpútà tó wá di wọ́n fẹ́ léṣe tí ó ju kalọ nísìn àbí tó sì mọ́ wo gbóntọ́ fẹ́ láyé gbogbo ayé gbogbo ẹ̀ lórí bẹ́yàn bá wí pẹ̀rú eléyọ ọ̀sẹ̀lẹ̀ 20 years 30 years ago wọ́n ni ọ̀rọ̀ ní ń pa kọ́dà wọ́n lè pé wọ́n lọ pa pé ọ̀rọ̀ kọ̀rọ̀ lélẹ́yìn sọ ọfẹ́ ma gbé kìníkì odidi yàrá ńláńlá báyìí ni wọ́n ni kò tó 1 megabyte èyí tí wọ́n ra 2 gigabyte Eh? so ọmọ giga 1000 megabyte ní gigabyte kan ọwá nra ra kan otu tún ní 6 gigabyte 8 lọ́wà ń nbe wọ́n wá ń jọun ńgbà wọ́n bẹ̀rẹ̀ yara tó tó báyìí tí wọ́n kọ́ kalẹ̀ 1 megabyte ọlọ́run ló sì mọye náà àti bátìrì tí wọ́n kó tí kó gbogbo yíwọ̀n àmọ́ àsọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún o àsọ̀rọ̀ 1980s 70s ọ̀rọ̀ ta yénù torí náà òun ni alìmáàmù sheikul islam bin taimiyya rahimahullah àwọn alfatara àwọn ni wọ́n se gbé kọ́ ìdá ńláńlá kalẹ̀ nù tíra wọn ta ń pè ní arìsálàtò tadmoriya ibn taimiyya ni adamul ilmi bi shai'i laisa al'ilma au laisa kal'ilmi bi adami ọmọ nǹkan ò tún pé kò sí èyàn ọmọ nǹkan sẹ́ à èmi ọmọ o láká ìtẹ̀mí ọ̀ká o èmi ọ̀gbọ́yé o kò túnmọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ kọ́dà ní ọ̀rọ̀ ayé wa yìí ńgbàtẹ́ ọ̀rọ̀ ayé bá wá rí bá ti wì yìí àwà àmọ́ fíra wa àwọn nǹkan rẹ̀ ń se ti ń bọ̀ bí wọ́n bá ní a se wùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kíni kẹ́nìkan wá ní odidi lélò wọn kọ fún kọmpútà ní sẹ́nà táàrí àwò pé ilé ìra àrọ̀ sáfílà odidi yàrá bẹ́ẹ̀ bó ti rí ní ọdún tí ó pọ̀ sẹ́yìn lọ́rọ̀ ayé nù àwọn alfa tọ́lọ ń bá sí ìsànú tí wọ́n ń jẹ́ pé kéwú òní pé kíkéwú kápáyàn mọ́ ń sọ bẹ́ẹ̀ ọ̀nà méjì ń kéwú ẹlòmí kápa kéwú òsè gíní kọ̀kápẹ́ àdánwò ni gbogbo ẹn tí ó bá pé òun lọ fẹ́ kápa kéwú lẹ́rí tó pé kò sí ń tẹ́ wí yóò rí kéwú jẹ́ lọ́lọ́ ọbẹ̀ pé bẹ bá wí yíun eléyìí náà ń bẹ àmọ́ gbogbo àwọn alfáàtọ̀ ọlọ́run tí kéwú kápa wọn bẹ bá ń kí ni ara wọn ó sì máa irú ẹ̀ ló se ọ̀gá wa umar bin al-khattab radiyallahu ta'ala an ọba umar lójijì ó jìnà sí làákà rẹ̀ kí yọpa nẹ́bí kú sallallahu alayhi wasallam kọ́ra umar ń lérí ń jọ náà pé ẹn tó ń bá tó gbọ́ lẹ́nu rẹ̀ tó ní mẹ́ta muhammadun rasulullah tó ní yà nẹ́bí ànẹ́bí ó se wá kú abubakar siddiq radiyallahu ara ta abubakiri fi jágbánu o abubakiri sì díkù lọ́wọ́ bọ́wájú ń jọ náà lọ́wọ́ sí kútúbà tí gbogbo yóò ti gbọ́n man kana ya abudu muhammadan fa inna muhammadan kodmat wa man kana ya abudu allah fa inna allah hayyun la yamut ẹni ọba ike muhammad ní sin o tí ó sin lọ́hun muhammad ti kú o sallallahu alaihi wasallam amẹ́ntọ́ba ike ń sin lọ́hun látàrí tí muhammad wí fún sallallahu alaihi wasallam fa innahu hayyun la yamut ọlọ́run ni ò ní kú ọwá fi áyà lè àfà ìmáta àwòkútìlà ẹnkọ̀láptún alá àkọ́ọ̀bìkùn áyà tábù bá kìrì kéjọ nánu umaru ní bí ìgbà tí ń gbọ́ áyà ń ni ara mi wá ń balẹ̀ wọ̀ọ̀ umaru tó ti lóhun ọ́ ayé ẹyọ kan bí ìgbà tí wọ́n gún lábẹ́rẹ́ ni umar wa ń sọ pé faka a ní lẹ́m asma'a àkọ́tù àfi bí ìgbà tí ń gbọ́ ayà yìí ń sin bẹnu alkùnrin alkari bọ́rọ̀ ẹni tí kéwú bá wúlò fún ti gbọ́dọ̀ rínú o tó ìpé ní ibi làákà ìtí ẹ bá mọ́ yọwà gbọ́rọ̀ sọ́dọ̀ ọlọ́run sọ́lọ́run wí sáàdẹ́bí wí sọ́lọ́lọ́hù àríwọ̀sọ́lọ́ àbẹ́bẹ̀ bó ti yé sí làkáyà àwọn kan tó yé sí tóun náà à ọ̀nà rẹ̀ jín o ẹ̀dàkùn ẹjẹ́ káwà nú ẹni tí kéwọ́ kàpá wa gbogbo ẹni ọba di pé ẹ̀gbọ́n bá wí báyà wa náà wí báyìí kó fura sí rẹ̀ kéwú kọ́hun mọ́ ti ṣètọ́ nínú àmọ́ ìtí ó rí bí àwọn ọmọrù àtàwọn ti alaminu shinkiti rahimahullah ìmọ̀ nínú àwọn àjá ibà ìmọ̀ ọlọ́run nínú ọmọ lọ́lọ́run ṣe bàbá náà tí wọ́n kú ní 1973 nínú àwọn àtàntà bánlẹ̀ ni pé ní 1969 okù bí ọdún mẹ́rin tí sheik mahmoud alamin okù ọdún lọ́dún apollo tí àwọn kan lọ ọnú òṣùpá àwọn wo àwọn neil armstrong òun làkọ́kọ́ ẹni ọkọ́ lọ ọnú lọ́fẹsẹ̀ lé planeti òṣùpá ọmọ ìbó ni ọmọ amẹ́ríkà ni inú àwọn tọ́jọ́ ma kéwu bàbá ni wọ́n sọ́tàn yìí fún wa ń jọ náà wọ́n láwọn wá ń sọ fún bàbá pé ẹ̀rí ń táwọn èbó yìí wí <laughs> wọ́n mẹ́ ní ẹnìkan lọ ní òṣùpá bàbá ní ẹ̀ mọ́ dáwọn lóhun rọ wọ́n ti máa parọ́nù ẹni wá nígbà táwọn rí tí wọ́n broadcast rẹ̀ live pé bàbá kí ní ìmọ̀ rí bẹ́ẹ̀ ẹgbẹ́ kí ló ní bàbá wí bàbá ní ajẹ́ pé àti ìgbọ́rọ̀ ọlọ́run yé tónù torí táwọn fi wíbẹ̀ tẹ́lẹ̀ ní pé ọlọ́run oye kọ̀ sọ pé nìkan ó dé bí òṣùpá nígbà wá ibẹ̀ tí wọ́n fi mọ́ wá gba làákàyè wọn kí ṣètọ́ ní oyé nígbàtàwọn èèyàn padà sí further research wọ́n látàrí ibn taimiyya rahimahullahu ta'ala ibn taimiyya ń bẹnu àwọn àfá àtọ́kọ́ sọ pé ayé ọ̀tẹ́ pẹ̀rẹ o ayé is global harakatul ardi wadawara nuha inú àwọn àfá àtọ́kọ́ sọ pẹ̀lú ma alkùránì wa sunna oníṣẹ́ ìkùlùsá àwọn tí ma sọrú ẹ̀ òun làwọn orientalist àwọn tó ipá àwọn òkéwú nítorí wọ́n bá sin lọ́hun àwọn òkéwú wọ́n kéwú wọ́n gbọ́lárúbáwá kọ́rà wọ́n máa lùkọ̀rá ní wọ́n lè tu àmọ́ wọn ní kẹrùn torí pé ntáwọn torí ẹ̀kẹ́ kọrùn ntáwọn torí ni pé bóò láti gba yín àmá o mo wí o kẹsọ́rọ̀ àṣírí o gbogbo tí wọ́n wí kátá ń ló lé sí táwọn alfa gidi sì ti fè sí ẹ bọ́bá ẹgbẹ́ yìí lè yán ká kó gbìyànjú kọ́ lọ ka èsì àwọn àfá náà sí mo ti dákọ̀ professor azomi ń bí rí àwọn ẹ̀yìn náà lọ ká nínú àwọn àgbàfá wọn professor muhammad mustapha al-azom inú àwọn tọ́lọ́ nǹkan gbé dìde pé gbogbo ń tẹ́yìn joseph Sakti lákọ́kọ́ ẹni ọkọ̀ tanu sádìífì pé ẹ̀ẹ̀ zúrí ọgbà hadithi wá oye ó ti kúngbà tó ló ń gbà dìísì wá bó lójú rẹ̀ sí gbogbo ọ̀rọ̀ ráhùn ráhùn tẹ́lómi ń sọ lónìí òun rẹ̀ làwọn sarti ti sọ ní tó university ń gbà bàbá àwọn wá nílọ kẹ́ àdìísì fi máa sílẹ̀ àsọ́lọ̀ bàbá ìwà lọ ṣe science of hadith phd in university of cambridge ngbà wọn wá ní wọ́n wá rẹ́gísà pé kí lọ fi ṣe phd rẹ ọ́nì tí joseph sack ti ń sọ ohun làwọn fi ṣe ẹ̀ẹ̀rí lórí nẹ́ẹ̀tì bọ́bá wà ń bẹ̀ bí ọba sì sí bẹ̀ mí ní hard copy rẹ̀ ní tí wọ́n fi fanada tí wọ́n fi tú gbogbo pẹ́pẹ́ yẹ̀yẹ gbogbo rọ́tàwọn joseph sack ti àtàwọn tó rí bí wọ́n ń pa àmọ́ èyí tó burú sẹ́ òníká ma wá gbọ́rú eléyìí níbi ó ti yẹ ká gbọ́rọ̀ ọlọ́run èyí tó burú nù kọ̀ jájòjì pé àwọn kan ti sọrú ọ̀rọ̀ báyìí bí ò ti jájòjì ipá wọn tọ́ yẹ ó fún wọn lé sísì ti fún wọn ní èsì ẹ̀ àmọ́ sọ gbogbo nǹkan kálukú bá gbáyé yìí se olúwa nílà ha ma kasabat walakum ma kasabitum wala tusaluna amma kanu ya'malu ẹni ó fẹ́ google ọkọ̀ professor azomi àwọn ìwé wọn kan bẹ̀ lé ìbó náà ni gbogbo wọn kọ tíra náà bàbá yìí náà ló ṣe tàkíkù súnà ní ibn majah wọ́n sì àwọn tíra náà kanrin gbogbo ẹ̀ lọ́lọ́n fi sánú wọn wọ́n sì ṣèwé náà bẹ́ẹ̀ kanrin ẹ ti kọ mm azomi azami ẹ̀rọ pọ̀lọpọ̀ ìwé wọn bẹ́ẹ̀ kọlọ̀nkọmọsá wọ́n bẹ́ di sí o kọlọ̀nkọmọsá àbáwà sanwọ́ lẹ́sà dáadáa sí professor ilmil hadithi ni wọ́n hafibahullahu ta'ala àtàwọn tó tún rí bí wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ibi ta ti yà lọ bí ní pé lára bí táwọn èèyàn ti sọnù láti jọun wá látàrí òun lọ̀rọ̀ kíni kádàrà àwọn kẹ́dìdé ń gbà kan ní tó ti pẹ́ nù tàn tọ́lọ́un náà wọ́n láwọn fẹ́ ṣe o ọlọ́mọ́jẹ́ ṣe tọ́ ni ó lò wá wà sí náà wọ́n láwọn fẹ́ ṣe wọ́n ni àà kọ̀ ìtàwà rí ni pé bóòlọ́ se lè pé èyàn wọ̀ná òun náà ló sì ní ó siṣẹ́ tí ó fi <laughs> wọ̀ná àwọn ìyàpẹ́pẹ̀pẹ́ tí ó jí ààrẹ náà bí ọ̀tẹ́ tí ìdí kèfèrí ń jalè ń mú tí ń se gbogbo ẹ̀ ọlọ́run ó tún wá kí mẹ́lẹ̀ yọ jẹyà ń tàwà rí ni pé ọlọ́run èjẹyàn ń pa ọlọ́run èsẹ́ gini àwọn là ń pè ní alkọ̀dàríyà alkọ̀dàríyà ìtumà kọ̀dàríyà nùnú kéwú àwọn ní kéwú náà wọ́n kéde bẹ́ o látàrí ipá wọn wò pé à ọlọ́run ó sì wá pé òun náà lè orí ọjàlè òtún a ní ó jíyà àà o ń gbà tó lè ń jalè tán gan lọ́lọ́run tó mọ́ gbígbà tí yẹn ń sá from fire to frying pan ẹ̀mọ̀ pé ń tẹ́ ń wí ni pé ní ọlọ́run ọ̀jẹ́ alẹ́mọ̀lẹ́gbẹ̀wà ṣàhádà mọ́ elimu ọlọ́wọ̀ jẹ́ azali mọ́ ìmọ̀ láíláí kọ̀hún mọ́ ìmọ̀ jọun jọun mọ́ wàlẹ̀ àwọn kọ̀dàrí yánu àwọn sọnù lọ gbáà àwọn kan náà dìde àwọn ni ọ̀rọ̀kọ́rọ̀ láwọn kọ̀dàrí ni ọmọ èèyàn ní choice ìtọ́lọ̀ ń bá fi ó se ní òsè gbogbo ń tẹ́yàn bá se ó kírun ó ọlọ́run ló ní òkì kò kí ó ọlọ́run ló ní òkì kódò òun náà lè kí bọ́ bá fẹ́ kí bí àwọn gbọ́ <laughs> kéwù tí wọ́n yé lọ́nà bẹ́ẹ̀ olúwa ti sọ́nà al-qur'an al-karim gbogbo àlàyé tí wọ́n wulẹ̀ ń dàmú ara wọn kì yí ń bẹ́nu súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam jí mọ́ láàfá hassan ọ̀rọ̀ milétí ni pé gẹ́gẹ́ bí àṣà wà á sọ díẹ̀ ń pọ̀rọ̀ àìtìkáàfù lónìí tó rónìí last stop tafsiru tọdún insha allah ta'ala so mo ti rántí but ká bọ́rọ̀ alkọ́dàrù ìdélẹ̀ látàrí pé mọ́ kàsábítún olúwa ní mọ́ kàsábítún ìtẹ́ ẹsẹ́ kíní ìtẹ́ fọwọ́ ara yín se a jẹ́ pé olúwa se ní síbà ó fi tì sọ́dọ̀ èèyàn pòun ló siṣẹ́ olúwa jẹyàn pa láha ma kasabat wà lákún ma kasabat ìjẹ́ ń pa pé ọlọ́run jẹyàn ń pa pé kó se bọ́bá tún wá se tán yóò tún wá jẹyà àà kò bẹ́ pẹ̀lú ẹ̀rí inú alkùránì inú súnà nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam torí iṣẹ́ ọmọ ànẹ́bì adama pòun ló se olúwalẹ́yìn ló se o fún rẹ̀ torí ẹ̀ lọ́lọ́run fi rán àwọn ànẹ́bì ọlọ́run ẹnu bí tí àwọn sì gbọ́ tí wọ́n fi tú lọ́nà bòmí ńgbà àwọn ọ̀káyà alkùránì mi ah, olúwa ní iná hadaina hussabi imma shakiron wa imma àárín àwọn òjíṣẹ́ sí tí ó sàlàyé fún yín àmá àwakáwà jẹ́yàn ń pa pé kọ̀tí ẹbọ́ bá ti ẹ̀ lóhun ọ̀fẹ́ sí gungun olè mẹ́sẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ni táwọn jàbìríyàwó olúwa ní ìmà ṣáàkìrán wà ìmà kàfúrọ̀ a ọ̀nà náà ni o ọ̀nà kúfúrú ni o ọ̀nà ọpẹ́ ni ọ̀nà àlìjánná ni ọmọ èèyàn ni ó tú gbogbo tó chúùsì yìí ń bẹ̀nú kíni ìwà ń bẹ̀nú ma ọlọ́run ọlọ́run èso ọba tí èyàn síṣẹ́ tán lọ́sẹ̀sẹ̀ wá mọ́ àmúlùwọ̀ jẹ́ ẹ̀dá kan pa in ti ń jẹ́ àkídà gidi nípa ọ̀rọ̀ kọ́dàrù tí ń jẹ́ pé ń fi ń jẹ́ bólúwá ti ròyìn àlúmà nẹ́bí gẹ́gẹ́ bí jàbìríyà ti sọnù lọ́nà kan táwọn kọ̀dàríyà sọnù ní ọ̀nà mi jàánàkùn ummatan wasatọ̀ àṣẹ́yìn níjọ tí ó wà ní àárín méjèèjì olúwọ̀ jẹ̀yàn ń pa olúwọ̀ òsìsà ìmọ̀ àfìgbàtẹ́yàn se fún rẹ̀ náà ló se kọ́dọ̀ ọlọ́run ọmọ sí kọ́dà ọlọ́run gun ò ní influence nínú tó sí ọ̀rọ̀ tàwọn kọ̀dàríyà náà laha ma kasabat walakum ma kasab inna hadaynahu sabil imma shakiran wa imma kafura ọ̀rọ̀ nípa kọ́dàrù ọ̀rọ̀ tí ó kẹnu ni tó fẹ́ àmẹ́lẹ́nu wọn bá ta sọ yìí bíyàn bá mú ihun náà níwọ̀n bá báhùn yọ ma gáìdì yàn àmáwọn alfa ma kílọ̀ fún wa púpọ̀ pé inú bí téyàn ọgbọ́dọ̀ máa tẹ̀ sùsù máa wọ̀ sùsù jù òun lọ̀rọ̀ kádàrá ẹsẹ̀ èyàn tètè rí púpọ̀ ní bá ń ronú púpọ̀ ń pa kádàrá òun ló kó bá wọn kíni jàbìríyà àwọn jẹmọ̀ta àwọn kọ̀dàríyà táwọn tún láwọn òwìdá ẹ̀rí bí àwọn náà tún lọ torínà kèése tíyàn ma wá dìvótì ẹnájì àti rìsọ́sìsì fún pé mọ̀ fẹ́ sí research ẹnu ìdí ó jẹ ọgbọ́rọ̀ ọlọ́run ọba yé lórí ọ̀rọ̀ kádàrù ọ̀tọ̀ àfàwọn alfáà tẹ́sẹ̀ wọn jinlẹ̀ nínú kéwú táwọn nídìí àti ṣe rìsáàchì bẹ́ẹ̀ láti lè fi hàn ayé pé ń kò rí báyìí kò rí báyìí àmọ́ ọgbẹ́ tó báyìí pé ń kàn gbọ́ wà sí àbáyẹsẹ̀ ń kéwú ni ma lórí eléyìí ta wí fún ọ̀yí pé olúwọ̀ ma kẹsàbát wà tusaluna amma kanu ya'malu eri eri mi tunu ya'malun iṣẹ́ tí wọ́n ṣe nse ọmọ èyàn ni nse kíni ni nsise Olúwa jẹ npa kò tún wá jẹ nya lórí nto jẹ npa si Olúwa ba lo ba dédé lohun ohun esi sabosi azza wa jal ah ni bi aya yi tilka ummatun fáwà tó lábùlẹ̀ ilmi ọmọ gbogbo ẹni tí bá wáyé lẹ́yìn annabi ọlọ́run tọ́lọ̀run rán sígbà táyé nígbà náà rẹ̀ gbogbo ẹni tí bá wáyé lápẹjúwe ńgbà tó lọ ara muhammad sallallahu gbogbo eni tí àtẹni tí ò sin lọ́hun ìjọ ọ̀tà nẹ́bì ni a máa olè ń ma wá pín méjì òun làwọn alfó ní ummatu dáwà wà ummatu ìjàbà àwọn kan wá ń bẹ tó pé alùmọ̀ táwọn jẹ́ ni pé ànẹ́bì jíṣẹ́ fún àbí ò jíṣẹ́ fún ọ̀ tí ó dọ̀ràn sáwọn lálìkì àmọ́nù ó jíṣẹ́ fún àbí ò jẹ́ wọn ní rí wípé kọ̀ jẹ́ àmáwọn òdùánú ó mẹ́tú alìjáàbà ó jíṣẹ́ kọ́dà sì dá lóhun ọlọ́nkọ́ mọ́sá àjáwọ̀ wà nà ummatu al'ijaba eléyìí náà lọ ọ́ apply sí bí a bá pèyàn ní abúdùláyì ẹrú ọlọ́run ní ọ̀fẹ́ ọkọ̀ òun lọ́dọ̀ àtẹni ó sin lọ́hun àtẹni tí ó sin ẹrú ọlọ́run ní àmọ́ ìbòdíyà iná ọpọrísì méjì ìjẹrú fọ́lọ́run pé gíní ọpọrísì méjì ọ̀bòdíyà kan bẹ tó ní sáráfù tó níyì lọ́dọ̀ ọlọ́run òun lẹ ni ó sin ọ̀bùdíyà kan ń bẹ tó se pé ní ọ̀fẹ́ ọkọ̀ sí àwà ládọ́ àbí àṣẹ wa ló sì wà irú wa ní ọ́ ọlọ́mọ́jáwọ́ wà ń bí yíun káwà ń bí ọ̀bùdíyà tàgbà fọ́lọ̀n tàásìn in addition tó pa mọ̀ pòun lọ dáwà ọlọ́nkọ́ mọ́rántí ní sí ní jẹta ẹnìkan bèèrè ń gbàta dìde ń tẹ̀fsí rú ń gbàta sọ̀rọ̀ ṣòhádá ta ní ọmọ jẹjámù kíni ṣáhìdù àbí yóò sì máa jẹ jámù ṣẹ̀hìdù àbí àwá ní ṣẹ̀hìdù náà gbogbo ṣẹ̀hìdù kó tún ma ẹni okúkú ṣẹ̀hìdù ṣẹ̀hìdù a máa tún ma kí ni ṣáhìdù ẹni wá lóhun káyà kan tí ti ń dàmú tẹ́lẹ̀ pé wákàfà bèláhí ṣẹ̀hìdà sátún apọ́lọ̀ wákàfà bèláhì ṣàhídá ayé wákàfà bèláhì ṣàhídù a máa túnmà ẹni ọ jẹ́rì sí nǹkan a máa túnmà ẹni ó kúkú ṣàhídí mọ̀rọ̀pẹ́ yíò kílẹ̀ abẹ́ tọ́ì eléyìn tó mú ni pé ó mà tún náà ìtumà tí ma mú wá kọ́dánú alkùnrin kẹrìm ọpọ̀ níbi tílká ummatun ìjọ alìumma inú túnmà no inú tún máa lè ọmọ kọ́dọ̀ olúwa máa pè èèyàn kan ní ọmọ gẹ́gẹ́ bó ti pé ta ní adnabi ibrahim inna ibrahim kana ummatan adnabi ibrahim fún rẹ̀ al'umma lóhunga inú ọ̀nà tal kùránì gbà lò ọmọ al'umma fi lógatil kùrán a máa túnmà kíni fataratan minas zaman ìgbà kan in bẹ̀nú ta annabi yusuf pé wàdákàrọ̀ bá dá báadá ummatin báadá ummatin bẹ̀rún ìyẹn ni kí báadá kíni báadá fatratin mina zaman lẹ́yìn ìgbà kan inú túnmà alì ummatin bẹ̀rún alkùránì umma ma túnmà milla ojú ọ̀nà kan tíyàn gbà sin lọ́n òun làwọn kẹfẹ̀rí fi ń pé wà jáde náà ummatin ay àlá millatin ibi táwọn bá wọn bàbá àwọn ní o àwọn òsì ní kó mẹ́ àwọn wo ni ni wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báhùn ẹ̀dáhùn àwọn oní máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báhùn dá kùránì wà láà àwọn kèfèrí ni kò síbi tẹ́ẹ̀tì rí tọ́lọ̀ ń ròyìn mọ̀mẹ̀ ní báhùn gbogbo àwọn àgbàlagbà ti sọ̀kan tí wọ́n wá ní ọyàtọ̀ fẹ́ ìtọ́lọ̀ wí ọyàtọ̀ fẹ́ ìta nẹ́bì wí kí lè dé ti mọ̀mìnì sẹ̀mìnà wà tán àmọ̀tẹ́lẹ̀ ní ngbà sì ti wá mọ̀ agbọ́ a sì ti se gíní àti gbà bẹ́ẹ̀ ní kọ́lọ́wọ́ mọ́sá se mẹ́ wa ibi ni tafsiru tọdún yóò dò inṣá allahu ta'ala kọlọm jẹ́ ajú ọdún tí ń bọ̀lọ̀ ìbẹ̀lá láti bẹ̀rẹ̀ malabdullah kẹnọ́tì rẹ̀ aya 134 inṣá allahu ta'ala ilé ìta gbọ́lọ́dún iná ọlọ́njọ́ sáǹfàní fún wa o jẹ́ balẹ́jọ́ dáadáa fún wa kọ́ mọ́ jẹ́ balẹ́jọ́ aburú fún wa ní tàà fi máa dá tafsiru dó ni pé bó ti yẹ ká gbọ́ ṣẹ̀rí àyénu gbogbo ìbáadà tọ́lọ̀ ń bá ní nǹkan báyìí lòun fẹ́ kẹ́ ṣe lásìkò báyìí in tọ́ dáa jù náà tọ́ bá ní nǹkan báyìí òun lòun fẹ́ kẹ́ ṣe lásìkò báyìí in tó ṣe gíní in tọ́ dáa jù náà èyàn gbọ́dọ̀ wá pé a ah, èyàn lè ṣe báyìí náà ibá mọ́ ṣe báyìí ń gbà báyìí ẹjẹ má pẹ̀jú ẹ̀kan wá fún yí inú tọ́ dáa jù lọ́rọ̀ téèyàn máa sọ lẹ́nu ní kíní kéèyàn máa kí alkùránì an akra al-ƙor'ana rọ́kìán àwùsàjìdà ọlọ́run ní gbọ́dọ̀ kíkùrá ní bí mọ bá wà lórí irùkú àbí mọ wà ní gíní lórí ìforíkalẹ̀ alkùrá nínú torí náà ẹ̀dàkùn ẹja mọ gbọ́ ẹ̀sìn wáyé in tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀yẹn ni pé láwọn ọjọ́ ta dájú kọ yìí tí ń jọjọ́ mẹ́wàá gbẹ̀yìn in tó dájú ọ̀un ni kéyàn ọdún ní má bàá dà lé ọlọ́run ọdájú wà sí lọ láwọn àsìkò tí a ń fèsì lọ́jọ́ mẹ́wẹ̀ wáyìí àpéwà sí ọ̀dá ò làwà náà fi ń se gẹ́gẹ́ bó ti se pé lóluwa ní kàndẹ́bí ọmọ ké kùránì ó sì débì kan níyàyín o alkùránì kó kíyàn ìtọ́ ọmọ wíní kíyàn wá ga tẹ́kílẹ̀ alkùránì sallallahu alaihi wasallam bọ́rọ̀ ìsìláàmù ti rínú kí n tún bá pẹ̀jú èmì wà àwọn alfáà máa sọ fún wa pé ẹni ọba lọ mọ́ká lórújọ́ tí alálàájì bá kú ní àràfá tí wọ́n sùn ní musdalifa kí wọ́n tó máa wá lọ bo mìíná bẹ́yẹ̀ bá dìde tó yẹn náfílà lórújọ́ náà tó ṣe ọ̀dá nítì torí ipò oorun là nẹ́bí sùn jọnà sọ́lọ̀lọ́ rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ gbogbo gbésí ayé ànẹ́bí sí ń kọ wa lẹ́sìn bẹ́yàn bá kó lára àfáṣẹ́ tí yóò dò mùsùlùmí kó tó kọjá sí mẹ́ná táwọn kan lè lọ bóru bá ti dá méjì láwọn tí wọ́n bá jágbà àbálà rẹ̀ táwọn tara wọn bá pé tí wọ́n sọ tí wọ́n dẹ̀yìn àṣùbá súnnà ń jálẹ̀ ẹjọ́ òun lórun ọrùn náà lè tó di gíní ó lè di súnnà ọ̀kan méjì náà àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam tí wọ́n gbẹ́sìn yé wọ́n sì fa ń fọ̀rọ̀ kẹjọ́ wọn jọ ń bíra wọn pé ìṣẹ́jú mélòó ni wọ́n ma fi kírun lóru wákàtí mélòó ni wọ́n ma lò sọ̀hábẹ̀ ìwá wá ní à èwò lòó tún wulẹ̀ ń sùn sí tọ́ ọmọ kí gbogbo rà ó ní ọmọ ní tọ́sẹlẹ̀ ni fa inni ahtasibu fi naumati kama ahtasibu fi kọumati sórí bí mo ti sùn náà mọ́ dàníyàn bá dà sí ni pé yóò jẹ lágbára àti sin ọlọ́run <laughs> báwọn ti gbẹ́sìn yẹnu èyí tẹ́yìn ó fi máa wá tò gbé àbí tí ó wà máa kírun kí pé gbígbà tíyàn ń gẹrẹ ń pa tí ò ní sí kò ṣírì ìbalẹ̀ ara ìbalẹ̀ ọkàn tí ó wà mú bẹ̀rù ọlọ́run wá lórí ìrun lọ sún bọ̀bá wá sùn tó jítara rẹ̀ balẹ̀ ọwá kírùn sọ̀hábẹ̀ yìí ni sórí gbà tí mo sùn gan ìsùn lásán o mọ́ dà ní ẹ̀bá dà sórun náà pé orun òwú mi sùn àmọ́ orun yìí ni ó jẹ gbádùn náà fílà mi ó ti yẹ ká gbẹ̀sìn wáyé nù ẹ̀dàkùn àwọn ọjọ́ ta kọjú sí yìí èyí tó dájú alìmọ́mù ahmad bin hanbal inú àwọn àfáà tó sọ ni pé kọ́dà wa tá lọ ìtì káàfù ìmọ́mù ahmad ní ìbádà nínú ìtì káàfù lọ lájú kéyàn ọmọ kéwù nínú ìtì káàfù lọ pé a ah, mọ̀ ti níjọ́ra kan tí mo fẹ́ kéèsé wọ o wọ́n ní kí ló dé ìmọ́mù ahmad ní torí náà ìtọ́ dájú ní annabi se sọ́lọ́ ẹ̀dàkùn gbẹ̀ni ọlọ́run bá yọ̀nda fún oníní kíní oníní 18 which means pé 19 28 àsìkò ẹ̀tì káàfù náà wẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀nà aláṣírú àwọn òru àbí aláṣára aláwáhìr àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tí ọlẹ́wà jẹ́ mẹ́wàá ó sì lè jẹ́ mélòó ó lè jẹ́ ọmọ àdí pé ẹlòmí ọmọ wá torí pé kóhun bá wá tẹ̀f sí ní ilé fi lọ sí ẹ̀ẹ́tì káàfù kọlọ̀nkọ́ mọ́sà sí rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀ a mọ́ wá rárá wa létí básìkò bá ti gbà wá mẹ́nàkámi alẹ́ẹ̀tìkáàfù kí làwọn àdájọ́ tọrọ mọ́rọ̀ mọ́ wùlẹ̀ sí ní àbújá nìsìn ní national mosque àwọn olówó àwọn ministers àwọn nkankan wọn ò lè wá ìtì káàfù mọ́ torí pé gbogbo àwọn tí wọn ò lè kanlẹ̀kún wọn kí wọn orí wọn bọ̀rọ̀ torí tẹ́lómi ìbí wá káàfù nù àwọn èèyàn lọ from different parts of nigeria yóò fi ilé rẹ̀ lẹ́ lẹ́kọ́ ní pọ̀tá nílọrin ńlọ ìtì káàfù national mosque torí tọ́lọ́nkọ́ torí pé gbogbo àwọn mẹ́yàn mẹ́yàn tí wọn ò sí rí pé ọmọ rí wọn pé ẹbá bá níyàn ń lọ ìtìkáàfù tọ́lọ́nkọ́n o àti pẹ́ ànẹ́bì jẹ́ ti kìlọ̀ fún wa pé látò ṣàdùrù hálú ìlà ìlà tàlátà ti masáàjì èyàn gbọ́dọ̀ dìde pé ń lọ sin lọ́un níbì kan masalasi kan tọ bá yẹ lẹ́yìn masalasi mẹ́ta ibi èyàn lè dìde nítorí ẹ̀ olè lóhun lọ mọ́ká ìgbà lọ mọ́ra ìwà sí ìtìkáàfù àbí ń lọ mọ́ká ìlọ masalasi àbí ń lọ baitul makdis eléyìí ó sì túnmọ̀ pé ẹ̀tìkáàfù masalasi mi ọ gbà o hadithu tí àwọn kan ké hadithu hudhaifa níbi hadithu iná làwọn kan nú àwọn sọ̀hábà nabi bí hudhaifa náà ti ń pé la'allahum hafibu wa nasita kọmọ̀ sí pé bọ́yá ìwọlọ́gbàgbé o àwọn tí wọ́n wí tí wọ́n wí ipé yẹn lè ṣe ìtìkáàfù gbogbo masalasi àwọn ni wọ́n mọ́ntà nẹ́bí wí sallallahu alaihi wasallam kan ìdánú solul fikrisi ni pé kọwùlù sọ̀hábí lẹ́ìsà bí hujjatin ala kọwùlù sọ̀hábí kọwùlù sọ̀hábí lẹ́ìsà bí hujjatin ala kọwùlì sọ̀hábí ọ̀rọ̀ sọ̀hábí kan ní fi tako ọ̀rọ̀ sọ̀hábí kejì ìgbà sọ̀hábí ti wí àti pé pàbámbárí ẹ̀ ni pé ẹ̀rí wọn náà al-Qur'an wọ́n ni olúwa ní wà á ń tún ààkì fúnà fil masajid olúwa ọ̀kọ̀ yádà rẹ̀ wà á ń tún ààkì fúnà fi almasajid tẹ́ǹsẹ̀ ti káàfù láwọn mashalasi òun ni alimamu al-bukhari rahimahullahu ta'ala asọ́hù kitabin ba'da kitabillah yọ́ra tí ọlálàáfíà jù lẹ́yìn al-qur'an al-karim in bẹnu sahih bukhari alimamul bukhari ni babun al'itikafu fil masajidi kulliha ọ̀rọ̀ ní o nípa pé gbogbo mẹ́sálásí láti lè ṣe ẹ̀ìtìkáfù torí náà bẹ́lẹ̀ yìí ti jẹ́nu mẹ́sálásí ta wá wí ẹnu tó lè disqualify mẹ́sálásí ibi masalasi ta bá ti sẹ́ ti káàfù kọ jẹ́ pé wọ́n ń kí jẹ́mà ń bẹ́ torí kíni torí kọ mọ́wà fọ́sì láti bá ti káàfù rẹ jẹ́ pé ọwà jáde lọ masalasi torí ẹ̀ ti káàfù bẹ́yàn bá ti jáde tí ò nídi tọ́ jẹ́ dọ̀rúrí ọjà láwọn afáàfi ń gbà wọ́n yànjú pé bọ́bá mọ̀ pé irú ọdún yìí nísìn jẹ́mà kan wáyé láàrin ẹ̀ ti káàfù pẹ̀ẹ̀kan lọ masalasi tí wọ́n bá ti ń kí ìrùn jẹ́mà kò ní já ẹ̀ ti káàfù rẹ̀ torí tí wọ́n ń fún wa gbọ́yé ni pé ẹ̀ẹ́tì káàfọ̀ lágbàájùrún ọ̀ràn èèyàn lọ o ọ̀gbọ́dọ̀ pọ̀ wà ní ẹ̀ẹ́tì káàfù kan mọ́ wá kí jímọ̀ ọmọ wò wọ́n pé àwá wà ní ẹ̀ẹ́tì káàfù eléyìí láti pàkíyèsí gbogbo ẹn tí ń tilẹ̀kùn mọ́rí tí ń tan rẹ̀ oníkálíwọ̀ ọ̀sẹ̀ kan oníkálíwà ọjọ́ mẹ́wàá oníkálíwà ogun ọjọ́ ọgbọ̀n ẹ̀ anẹ́bí ọ̀wọ́rú ẹ o sọ́lọ̀lọ́hù aléyìí gbogbo òun wákàtí márààrún yọ ma tọ̀ yọ ma yàgbẹ́nu yàrá kan náà anábì wo àbí sọ̀hábé wo àbá àfá súnnà wo lọ́dánrú ẹwò táwà páwà fẹ́ súnmọ́lọ́un afẹ́ mọ́lọ́un jà anábì lọ ní sallallahu alaihi wasallam inú àwọn madákìlù ṣeitọ́n inú àwọn ọ̀nà tí ṣeitọ́n ní gbà wọlé bóhun se kìní kan kò sí rún jàmá kò sí jímá kọ̀dá o kò sí inú lànà tọ́lọ̀ fi rán nẹ́bí o sọ̀lọ̀ọ̀sọ̀lọ̀ èyí tọ́ ti ẹ̀wà burú sẹ mọ́ ọlọ́nkọ́ sànú wa gbogbo tẹ́lòmí ń wọ kálíwà sí torí erí tara ti ẹ̀kọ́ ò torí olóṣèlú kan ni o èyí tọ́ kọ́mọ̀ nù wọn yóò fún ọ ní sẹ́ngì nínú tóun kó jẹ ẹ̀rúnrún wọn ò lè fún yíjẹ̀ lọ láyé èyí ni wọ́n wà se tí ó bá lè kìí àmà rẹ̀ jẹ́ ìjàmà bí kú bá báyẹ̀ ń bẹ̀ ǹkan gíní òwú fọ́lọ̀ òun wọ káríwà fún ẹnìkan in sọmárì ni pé ẹ ti káàfù lànẹ́bì mọ́ ọmọ káríwà ò sọlọ̀lọ́hù aléhi àìṣẹ́ ti káàfù ń gbò mí àfi mọ́ṣálásí wà án tún áàkì fúnà fíl masáàjì bàbá wá wà ní ẹ̀tì káàfù ìtúnmẹ́ ni pé a fẹ́ ṣe lùzúmù ìbádà a fẹ́ lẹ́ra mọ́ ìmọ̀ se ìbádà láyé ẹnẹ̀ ní mọ́ṣálásí hùn tí è bá se pé tí èèyàn gbọ́dọ̀ mọ́ jáde àgbọ́dọ̀ jáde àrà òfin ti káàfù nù no. in tí ọwà múyàn jáde yìí ìmọ̀ wá yàtọ̀ látọ̀dọ̀ ẹnìkan sí ẹlòmí àmọ́kẹ́yàn ọmọ tàn rẹ̀ rí pé ó gbé wá to the barest minimum in ọmọ mọ́ fò jáde fòfòfò mọ́sálásí kò sí ẹ̀tì káfù lápẹjúwe èyàn lẹ́ni tí ọmọ gbóúnjẹ wá fún ọwá ní ìdí àti kọjá sí òdìkejì bọ́yá wọ́n ń ta oúnjẹ ń níbi tá wà yí nìsìn wọ́n wá ní wọ́n tó ń tàkan ní randabọ̀ta data irú rẹ̀ ọgbọ́dọ̀ mọ́ pé oúnjẹ bẹ̀rún dùn ju ti bọ́bá ń kóhùn fẹ́ sin lọ́wọ́ dọ̀rúra ní tí ń jẹ́ dọ̀rúra ní pé tí ó gbẹ̀mìró àbí pé ìyẹn ló wù mí <laughs> fi sínú lónìí a máa tí ó gbóúnjẹ unnecessary ìtí ń sì ń jẹ́pọ́ nẹ́sẹ́sùrì ní pé ibi ọba ti rí ọtán mẹ́un náà ọgbọ́dọ̀ làwọn àfáàfi ní bẹ́yàn bá ń jẹran òkú ń bẹ́ ti kèé jàjẹ yóò jẹ́pọ̀ yóò tún wá dì sí àpò èyí ti kó ń dọ̀ rúra ó dé ti yárù nà nínú ẹbí àlọ̀ toilet àlọ̀ wẹ́ kankan gbogbo ń tàà pé èyàn ọgbọ́dọ̀ mọ́sẹ̀ ni ma mú yà jáde bẹ́yàn bá sì ní si Eh, èyí tí wọ́n mọ̀ gbé wá báhùn ń bẹ́ bí ọrùn oúnjẹ bí nkankan ìjáde yíò kó mẹ́nu kọ́dà nù táwọn àfáà wí ni pé èyàn gbọ́dọ̀ jáde lọ sí jànáza bọ́bá wà ní ẹ̀tì káfò násọ̀n àwọn àfọ́ onífíkì wà máa àrántà ìjáde lọ́ọ̀sẹ̀ ní ìtìkáfù ẹ̀yádàtul marid àìlọ kí á láàrẹ̀ ò kọ́dà bọ́ spítù bá ń bẹ lẹ́gbẹ̀ mẹ́sálásí bọ̀bá jáde ń gbà ọ̀nà ọ̀lọ́ kíká mọ́ wà nù ìtìkáfì ní gbogbo ilé ẹ̀rí ń tàwà ń kà yí bàbá wa mọ̀ pé bọ́rọ̀ ìtìkáfù ti rí ní ọ̀pọ̀lọpọ̀ tí ọ wà mú wa mọ́ra yìí tí ọlọ́run torí ẹ̀ fẹ́ torí ẹ̀sìn lọ́hùn yìí sọ́yẹ káwa náà látún wá gbé wá bí àti ń se ìtìkáfù ọmọ wa ka newspaper ọmọ mú newspaper wá inú masalasi àbẹ́ni tí ọmọ google ti ẹ̀ náà lórí fóònù tí pdp se ní tí kìnnìkan se ní kọ̀dá o ní ẹbá ma kó ń fẹ́ sin lọ́hun èyàn fọjọ́ òun lẹ̀ ní àìbáadà tán lè là tí jẹ́ ti ká fóònù bàbá wa sọ báyìí kásọ̀dà kejì náà àwọn kankan bẹ tí ọba ìtẹ̀káfù jẹ́ lápẹjúwe èyàn wà ní ẹ̀tì káfù kìí dandan ni pé kọ pàánsẹ̀ ti rẹ̀ àmú olè wá nọ́mbà kan pé àwọn fámílì mi nìkan bí ma jẹ́ ń se ọlọ́mọjá rí emergency o ẹ̀pẹ̀ mi sórí láì yìí àmọ́kẹ́yàn wá pé mọ wà ní ẹ̀tì káfù àti wọ́n nídi rẹ̀ ní kíákíá àti ní kínígbà ìsìn lọ́run lọ́wọ́ ọ̀bá mú bẹ́ gbogbo ẹja gbẹ́sìn yé lọ́nà tí ó gbàrọ̀ wá lọ́rùn òun lànẹ́bù wa muhammad sallallahu ala'uwa annabi bẹ ní ti káfù ọ̀kánná àwọn ìyàwó annabi àwọn ìyá ńlá wa sọfíyà tó bí n tó ṣoyẹ́yì rọ̀bí allahu anha ó nídi tí ó lè dúó di kọ́kọ́ rẹ̀ ó fi dé ọba gbéra ọlọ́ọ̀bá annabi ní masalasi ní ti ó sì sọ̀rọ̀ tí ó sọ kẹ́lẹ́kẹ́lẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ nínú masalasi náà sọlọ̀lọ́wọ́ aríwọ̀sọ́lọ̀ kọ́dà wọn nígbà tí ó jáde ànẹ́bẹ̀ pa lẹ́sẹ́dà sí gbangba masalasi tí ó kó láàlá ibi tí tí ń sẹ́ ìtìká ànẹ́bẹ̀ sin sọ̀fíyà jáde eléyìn túnmọ̀ pé ìtọ́jẹ́ obligations èèyàn tó jẹ́ duty èèyàn ìmọ̀ fún family èèyàn àbí fún bí tèèyàn ti ń siṣẹ́ lápèjúwe wọ́n ní eh, ìgbésí ayé ọ̀nà ìgbésí ayé ẹnìkan ìwọ lọ sáyìn rẹ̀ ọwá ní bí wọ́n bá lè dúó di ẹ̀yìn ti káfù àwọn ọmọ àà pé wọ́n gbé wá kí wọ́n gbé wá bọ́ nínú masalasi ọ̀sáyìn wọ́n ma gbé lọ islam rọrùn àmọ́kẹ́yàn wá pé rọ́ ẹnìkan mọ́ promotion kò rínú àbí bí ọba islam èyàn gbọ́dọ̀ fà nira fẹ́ lò mí torí pé wọ́n fẹ́ súnmọ́ ọlọ́run bọ́bá ipọ̀ wà ń kò pé a ah, ń gbà tí ń sí lé wọn mo ti wí fún lámọ́yí ó lè sign on my behalf èyí ń lọ dájú àmọ́ nǹkan mí wọ́n pé a fi kárí ọ ah, pé wọ́n wá bọ́ ọkọ̀ bá ẹ̀ ti káàfù jẹ́ àbí ìtàwọn fámílì yàn gẹ́gẹ́ bí ti ya ńlá wa sọ̀fíyà yìí ọ̀tẹ̀ ti rọrùn lónìí o fún wọn ní nọ́mbà kan torí mọ́ jẹ́ kí ọ wà ní ti káàbọ̀ ọmọ wá dáhùn kọlù every minute every second lóòtọ́ yọ́ dàbàrú ẹ̀sìn tó ní ọmọ sìn àmọ́kọ̀ lè débi pé kíyàn ọmọ pa àwọn fámílì rẹ̀ tí pé wọ́n mọ̀ yẹn gbára wọn bàbá kò ní ti káfà wà bá wọn èyàn lè sẹ́lọ́n látàrí bẹ́ ò ọlọ́nkọ́ mọ́ a mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀yìn ti káfù òun ni pé gbíyàn bá ti lágbára mọ́ ni mọ́ sẹ́ ti ọjọ́ mẹ́wàá lànàbì ma fi sẹ́ ti káàfù sọlọ̀lọ́wọ́ àléyí wọ̀sẹ̀lẹ̀m kọ́dà nù rí wáyà kan wọ́n lànàbì sọlógún ọjọ́ rí nínú àwẹ̀ náà àmọ́kè wá sí dandan ni pé gbogbo ọjọ́ mẹ́wàá àgbọ́dọ̀ má sí gbogbo bí yàn bá ti lágbára mọ́ bẹ́ẹ̀nà lọ́lọ́wọ́ fún yàn ládán tó se mọ́ láka lónìí láhá mẹ́kàsàbátún ẹ̀bá ti se mọ́ náà bẹ́yàn bá rí ayé ìjọ márùn-ún ìjọ mẹ́rin ìjọ mẹ́ta kọ́dà bó se jọ kan lọ́ráyé kò burú àníyàn ni ìjọ tó fẹ́ lò náà lọ́ọ̀kan dàní lọ ìtẹ̀káfù fún ọjọ́ báyìí kọ́dà àwọn onímọ̀ jẹ́ oyé wa pé bẹ́yàn bá ráyé pé ọ̀sán nìkan lè míráyé iṣẹ́ alẹ́ ní ṣe ó lè máa ṣe ìtẹ̀káfù lọ́sàn kó sì máa lọ bí iṣẹ́ rẹ̀ ní alẹ́ àbí kọ́ mọ́ ṣe ti káàbù lálẹ́ kọ́ mọ́ lọ bí iṣẹ́ rẹ̀ ní ọ̀sán àmẹ́rẹ́ tí ó dá ni pé ọ wà ní ti káàfù wálẹ́ nìkan mọ́ báhùn sáyìn lọ́fíìsì ní ti káàfù kọ́hùn o kìyánànù jàmbá àmọ́nà pé àwọn ti ẹmọ́wọ̀rí ẹmọ́ lọ wọ́n tó wọ́n náà sí pé kọ́ mọ́ lọ láàrọ̀ láàrọ̀ ẹ̀mí ọmọ bá yín sáyìn pẹ̀ wá mùsùlùmí ewu àbáwọn oore lọ fẹ́ má fa nǹkan mí lẹ́sẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ òun nù eléyìí náà fílà ní kìí se dandan kò síbi èyàn tí yẹn náà fílà tí ọ̀wá ní kù ńlá gbóhun bá sẹ lọ́hun bí èyàn bá gbẹ́sìn yé torí náà ara ń tọ́ yẹ ká fi sínú bàbá ti lágbára mọ́ bí léèfùjọ́ márùn léèyàn gbà ní bí mẹ́ta ní bí ó sì sáyé pé ipọ́ sán ni ọba sí ìtumọ̀ ọ̀sán òun ni pé wọ́n mọ̀ gbìyànjú kálùfájà rí ó tó yọ ó ti wà mọ́sálásí kọ́rà bókùsẹ́jú kan bókùsẹ́jú márùn-ún ọbẹ̀rẹ̀ náà nù bí a bá sì ti pèrún mọ́gíríbí ọ̀sán ti parí bọ́bá ìsẹ̀pá lẹ́lọ fẹ́ wọ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ gbìyànjú ó ti wà mọ́sálásí kí wọ́n tó pe mọ́gíríbí bí a bá sì ti pàṣùbá ọjáde ọlọ́bí iṣẹ́ rẹ̀ rọrùn bá ipé yìí lèyàn lágbà ọsàn ó sì torí náà ọlọ́run kí ọ dákùn kọ́ gba lẹ́sìn fún wa gbò ìta bá ṣe náà kọ́lọ́run gba lẹ́sìn fún wa àwọn obìnrin lè ṣe ti káàfù o ìyá ńlá wa aisha rọ̀bí ọlọ́hun àná oníkánà nàbí yù sọ́lọ́lọ́hun àríwọ̀sọ́lọ́m yà àtàkì ànábì a máa ṣe ti káàfù kọ́dà àwọn ìyàwó rẹ̀ náà wọ́n a máa ṣe àwọn ìyàwó ànábì aisha ní kọ́dà wọ́n ṣe ti káàfù bá dàwú lẹ́yìn tá ànábì ò sí mọ́ sọ́lọ́lọ́hun àríwọ̀sọ́lọ́m àmẹ́dàkùn ẹ̀yìn obìnrin ẹ̀yìn ti káàfù yí ẹjọ́ jẹ́ torí tọ́lọ́run o gẹ́gẹ́ bá ti wítà àwọn ọkùnrin lẹ́ẹ̀kan ààrẹ rí lórí yíò náà lọ́dún kan wọ́n láàrín fẹ́ ṣe ẹ̀yìn ti káàfù ọ̀kan náà àwọn ìyá ńlá wá gbáyè páwọn náà fẹ́ tẹ̀lé wọn lọ lọ ìtì káàfù ànẹ́bì ní bísmìlá ńgbọ̀ yẹ nìkan náà tún ní òun náà lọ ànẹ́bì ó ti ń dowú ya ìwọ nìkan lọ́wọ́ agbá pẹ̀lú rẹ̀ in fi hàn pé ká níyàn píọ̀ ní ọmọ bá níyàn pé mọ̀ fẹ́ sọ ọkọ̀ mi mọ̀ fẹ́ máa wọn tí wọ́n láwọn obìnrin náà máa wáyé ti káàfù hun bóbìnrin bá ti bá rú àníyàn kọ́dà àwọn lọ́dún ànẹ́bí ní kó wọ́ palẹ̀ rẹ̀ máa ṣe ti káàfù mọ́ àníyàn mẹ́ bọ́bìnrin ọba wá ṣe ti ká fún the same rule tí ń wíhun náà ni èyí wọn wá fún ọláńsẹ́sì ọ̀sẹ̀ lọ́n kò pé orin tọ́lọ̀ ní ọmọ sí ọwá torí pọ́ wà ní ti ká fún ọmọ sí kóbìnrin wá wà ní ti ká fún ọwá ró sọ mọ́ ayà pé ń fọsọ ní wọ́n fọsọ ti ká fún obìnrin musulmi bọ́lọ̀ ti ní kọ para rẹ̀ mọ́ kọ bọ̀wọ̀ fúnra rẹ̀ kọ mọ́rin òhò kọ mọ́ síbi tí ọ̀yẹ̀ sílẹ̀ òfin ìtìkáàfù òfin ọláìsẹ́sì pé orú yíò torí náà àwà rí àwà máa sá aṣọ àwọ̀tẹ́lẹ̀ obìnrin sí orí okùn in tí mo rí ní o orí gba ìta gbangba níbi tí kọ̀dá kọ̀dá musulmi gbọdọ̀ ṣọ́ òfin ẹ̀sìn kọ́dà bí yàn bá fẹ́ yàn náà fílà ọlọ́nkọ́mọ́sà sí fún wa o nínú bí náà nínú òru mẹ́wẹ̀ wá yìí náà inú rẹ̀ nílé látòl kọdírí ọ̀sẹ̀lẹ̀ ìtúnmà lẹ́yìn látòl kọdírí ẹja gbọ́yé òun ni mo wílẹ̀ kan pé nǹkan mí lè dá níbò mí ó lè dá lásìkò mí ó lè dá láyè mí ńgbà mọ́ sọ rúlù parameters bidian fún wa ń jò ní mo fún alexample pé àwọn nǹkan yóò lè ṣe níbì àmọ́ ọ̀gbọ́dọ̀ ṣe níbì tó rò pẹ́ ń sẹ́sìn ó ti dé nǹkan míì inú àwọn ọ̀nà ta sọ lè látùl kọdírì di nǹkan míì mara wa lọ́wọ́ lè látùl kọdírì ìsàlẹ̀ wà sí ọlọ́run èyí ti gbé òdodo lè látùl kọdírì ìsàlẹ̀ kíni èso wà sí òru ìbáadà ni kíni kùránì wí inna anzannahu fi laylatil qadr khairun min alfi shaharin kí ni tún ma kairu min alfi shaharin ìbádà tí èyàn bá se lóru yìí ó ju tẹgbẹ̀rún oṣù lọ ayal kùrá nínú ebí lélátùl kọ́dìrì bá nẹ́bì láyé bó lànẹ́bì ń lo lélátùl kọ́dìrì tí ẹ kò sí bí ànẹ́bì ti tọ́ àga kò sí bí ó ti ta tẹ́ǹtì pé ó ní ní lélátùl kọ́dìrì ẹ̀dàkùn wà á pé wà sí ọ̀dá mo ti kí n tún rìpíjẹ ìlàwà náà fi ń se é àmọ́ kọ̀ọ̀kan ká mọ́ tí ọlọ́run fẹ́ ká se ní ayé àtàsíkò kọ̀ọ̀kan àwákà lẹ́sìn níta ma se ní lẹ́látòl kọdírì náfílà kẹrọ àtòlkùnrán ìbádà orísìírísí òun ni ya ńlá wá fi bí anẹ́bì pé bímbà tí ẹ ma wí àdúwà wo ni máa se tọ́pọ̀ anẹ́bì ni ma pé allahumma innaka àfúwọ́n tó hìbò láàfúwá fún àfún anna bẹ́yàn bá ti wá gba ṣètọ́ ní láyé bí tí ma wí yọ ma wá wọ́yàn yọ ma fa èèyàn náà padà wá rí pé kọ́lákọ̀ bá làkà ìmúmọ́ ibi tí ṣètọ́ ní ń fa àyàn lọ kí ni tó ma lẹ́ìlá kára bẹ́yàn bá ìsẹ̀ wọlé kí yọ mọ̀ pé kí ni oru àbí lẹ́ìlátòlùkọ́dírì alágo mẹ́wàá àárọ̀ ago méjì láti jẹ́ common sense ngbà àti gba ṣètọ́ ní láyé ṣe nǹkan míì yàtọ̀ fún tọ́ ya se òun ọmọ introduce nǹkan míì kún fún wa lẹ́látòlù kọdìrí wá di nàárùn kọdìrí ọlọ́nkọ́ mẹ́sà sí wa ìdákùn gbogbo àwọn tí ń se bẹ́ẹ̀ à ń pèrà wa lákíyèsí ni o pé sọ́rọ̀ ebú o ọ̀rọ̀ ọlọ́run ni àti ìlànà anábọ̀ muhammad sọ̀rọ̀sọ́lẹ̀ lẹ́látòlù kọdìrí bá nẹ́bì láyé ó sì nẹ́bù se ó níbi se wà sí ó níbi example tó clear mo wíhun kùránì gan ọlọ́ni nuhitu an akra al-qur'ana raki'an aw sajida boro islam ti ri no lon ko masajo ye mi ateyin ko ja gboye ka wa le tele ko wulo fun wa laye ati lan qiyama ba inú to ya tun fi kuna ọmọ muslimi e laju kọjá nlo idi o idi o si fa ọmọ kekeke nìkan o torí na àdánwò tí ó laju kó bá wa ní pé kode lomi e mọ̀ pé ọjọ́ ọdún lọ́jọ́ ọdún níkà náà ni ó tún wọ̀ ní ọmọ bí ọ̀làjú ló tún kàáyọ pé àwọn làwọn ọmọ kéèké wọ́n ma sọdún ọ̀hún annabi ní iná lè kú lè kọ́wọ́mín àìdà gbogbo ọjọ́ lọ́lọ́jọ́ ọdún tí ẹ fàhádá àìdù na ọjọ́ ọdún tí wá ní gbogbo ọmọ musulmi ti ń lọ bí iṣẹ́ tí èsì iṣẹ́ tọ́wà essential lọ́jọ́ ọdún kọ̀dá ẹ ma lọ ìdíngbà ẹwà bá abdullahi abdulkinika brikila kàpẹ́ntà kọ̀dá ọlọ́mọ́sẹ̀wà ló ń sẹ́ ìjọ ọdún inú ẹ̀sìn wà ní pé a kí ni wọ́n ń se lónìí wọ́n sọdún tí wọ́n ni ẹ̀dàkùn yíò náà jẹ́ ká fi kún kọlọ̀nkọ́mọ́sà jẹ́ ká sọpọ̀lọpọ̀ ọdún láyé àti láyé rọrùn هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين